mo kì í káàbọ̀ sí àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí tọ́pẹ́ alábí tó ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ kí olórin bukola beckis fún iṣẹ́ olúwa àti fífi àyè gba ẹ̀mí mímọ́ láti rìn nínú iṣẹ́ ìrànṣẹ́ rẹ̀ tọ́pẹ́ alábí ló lo fọ́nrán fídíò kan níbi tí màmá náà ti ń ṣiṣẹ́ ìrànṣẹ́ rẹ̀ ní orí òkè bàbá àbíyí ẹ̀dẹ̀ lásìkò ọ̀hún tí àwọn méjèèjì sì jọ ń jó papọ̀ nínú èyí tí tọ́pẹ́ alábí fi sórí ìtàkùn ayélujára ayélujára rẹ̀ láti kí i kú iṣẹ́ olúwa àti iṣẹ́ takuntakun tó ń ṣe ẹ wò díẹ̀ nínú fọ́nrán náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀rọ̀ igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà yẹmí ọ̀ṣínbàjò òun ló gba orí ayélujára kan bí ó ti dá àwọn àlejò lárayá pẹ̀lú orin àwọn ìlú mọ̀ọ́ká olórin orílẹ̀-èdè nàìjíríà burna boy kiss daniel àti àṣàkẹ́ igbákejì ààrẹ ló ṣe eléyìí níbi ìpàdé àjọ àgbáyé lórí ọ̀rọ̀ ìgbafẹ́ world tourism organization global conference eléyìí tí ó wáyé nílọ́lọ́ yìí bàbá ọ̀hún kọ last last èyí tí ó jẹ́ ti Bonaboy boy ó kọ bùgá ti kiss daniel ó kódà kò gbàgbé láti kọ organize ti àṣàkẹ́ ẹ wò díẹ̀ nínú ẹ̀. he don pass last last everybody go chop breakfast so <laughs> you chop breakfast too ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ àádẹ́rìn pòṣónú Nasty Black ó ní ó ti di aṣojú fún iléeṣẹ́ aṣọ ilẹ̀ òkèrè kan Ronis Fashion tí olú iléeṣẹ́ wọn sì wà ní Dubai ṣáájú ni Nasty Black ti sọ pẹ̀lú ìgboyà lórí ayélujára rẹ̀ wípé òun yóò bá iṣẹ́ òun dé ibi tó jẹ́ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn ní ilẹ̀ adúláwọ̀ gbogbo ni wọn yóò máa wá òun wá ní báyìí ọ̀rọ̀ òun ti wá sí ìmúṣẹ nípa wípé iléeṣẹ́ Ronis Fashion tí olú iléeṣẹ́ wọn wà ní Dubai ti fi Nasty Black ṣe aṣojú wọn ní orílẹ̀-èdè yìí yìí àti káàkiri àgbáyé. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà olùkópa Big Brother Naija tí ó tún jẹ́ ẹni tí ó jáwé olúborí nínú Big Brother Naija ti ọdún yìí Fina ó ní ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn ọkọ̀ tuntun èyí tó ṣẹ̀ṣẹ̀ rà fún bàbá náà ìyẹn ọ̀gbẹ́ni Moses Ọ̀tàbòrè Fina ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ irúfẹ́ ọkọ̀ tí ó rà fún bàbá yìí léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí wípé ó kárẹ̀ láì bí ó ti fi fọ́nrán fídíò ló kọ sí abẹ́ rẹ̀ wípé ẹ má bínú ẹ̀yin ẹbí mi ọkọ̀ pupa lẹ́ ò mọ̀ lò ẹ wò díẹ̀ nínú fọ́nrán rẹ̀. no really you make me to ride this kind of car. Iji! Congratulations! ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ohun tó wu baba kò wu ọmọ òun ló dífá fún ọmọ gómìnà ìpínlẹ̀ Anambra Ozona Soludo tó wá sórí ìtàkùn ayélujára rẹ̀ láti wá fi àtìlẹ́yìn rẹ̀ eléyìí tí ó ní sí gbajúgbajà olóṣèlú ni ìyẹn Peter Obi hàn wípé kò sí ohunkóhun tó lè yí òun padà nítorí wípé ayípadà torílẹ̀-èdè Nàìjíríà nílò ọwọ́ Peter Obi ló wà ó sọ wípé ohun tó wu baba òun kò wu òun o nítorí wípé Peter Obi ni ó tọ́ ló sì yẹ láti wà ní ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ṣáájú ní gómìnà ìpínlẹ̀ anambra tí ṣe bàbá rẹ̀ soludo ti sọ wípé kò sí bí peter obi ti lè ṣe kò lè yege nínú ìdìbò ààrẹ èyí tó ń bọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ẹni paul eléyìí tí ó jẹ́ gbajúgbajà amúlùdùn ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi bá àwọn obìnrin sọ̀rọ̀ wípé bí ọkùnrin bá sọ fún ẹ wípé òun ò ṣe mọ́ ó ṣe oríire gidigidi nítorí pé ọ̀pọ̀ nínú àwọn ni àwọn máa ń gbọ́ ọ̀rọ̀ ara àwọn gan láti ọ̀dọ̀ àwọn aláìsọ wípé àwọn bọ̀dá láti pààrọ̀ àwa tá a ṣe é pààrọ̀ ọ̀rọ̀ yìí ló kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ fún àwọn obìnrin wípé bí ọkùnrin bá sọ fún ẹ wípé òun ò ṣe mọ́ ó ṣoríire èyí yóò fún ọ ní ìdánilójú láti lè tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ ju kí o máa gbọ́ láti ọ̀dọ̀ ará ìta lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin Burna Boy òní ó ti jẹ́ ẹni àkọ́kọ́ báyìí ní ilẹ̀ adúláwọ̀ tí yóò gba àmì ẹ̀yẹ Grammy lẹ́ẹ̀mẹrin léraléra 2019 ni ó gba African Giant 2020 ló gba àmì Twice as tall ní 2021, twenty one ni ó gba àmì ẹ̀yẹ do yourself àti àwo orin justice ní 2022, twenty two sí twenty twenty three báyìí orúkọ rẹ̀ tún ti wà nínú àwọn ẹni tí ó yẹ fún àmì ẹ̀yẹ náà pẹ̀lú orin rẹ̀ love damini àti last last ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà olórin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ní Tems òun ni wọ́n ti yàn gẹ́gẹ́ bí ẹni tí ó lẹ́tọ̀ọ́ fún àmì ẹ̀yẹ Grammy ní ìpele méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà Tems yìí ni wọ́n ti mú gẹ́gẹ́ bí afọ̀rọ̀kọrin tó gbámúṣé àti ìpele afọ̀rọ̀kọrin best melodic performance àti best rap song èyí kò ṣẹ̀yìn àṣepọ̀ èyí tó ní pẹ̀lú olórin ilẹ̀ amẹ́ríkà kan Future nínú orin rẹ̀ tí wọ́n jọ kọ Wait for you èyí tí Drake pẹ̀ pẹ̀lú wà nínú iṣẹ́ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn tó tún jẹ́ olùfẹ́ èdè Yorùbá púpọ̀ ìyẹn Yẹmí Àjídé Ọláyínká òun ti fi àtìlẹ́yìn rẹ̀ fún ìgbélárugẹ èdè Yorùbá hàn pàápàá bí ó ti fi fọ́nrán fídíò arábìnrin kan àlóyìn lóhùn tí ń sọ pàtàkì èdè Yorùbá àti ẹwà èdè tí ń bẹ nínú rẹ̀ pẹ̀lú tó sì ń sọ fún àwọn obìnrin gbogbo pàápàá àwọn tí wọ́n yan èdè Gẹ̀ẹ́sì láàyò láti rí dájú wípé wọ́n gbé èdè yorùbá ti ṣe tiwọn lárugẹ yẹmí àjídé ló ṣe àtúntẹ̀ fọ́nrán náà sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ síbẹ̀ wípé èyí wù mí jọjọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń tẹ ìka ìfẹ́ràn wọn sórí fọ́nrán náà ẹ wò díẹ̀ nínú ẹ̀. wo èdè abínibí tí ń ti ẹnu mi jáde lè mọ́ tẹ ọlọ́run nítorí pípápá ìjàǹgbara ló jẹ́ fún mi mo borí lókè èdè abínibí mi yọ lọ́wọ́ èdè gẹ̀ẹ́sì àìsí èdè abínibí mi nù ni ò jẹ́ kí gbégbé mi gbé sóko àwọn òyìnbó aláwọ̀ funfun tòun tibẹ̀ náà ń kọ́ ojoojúmọ́ ni ahọ́n àti eyín mi ń bára wọn wọ̀yá àjà láti bọ́ pátápátá lọ́wọ́ àdánwò tí èdè gẹ̀ẹ́sì kò sí nítorí náà èmi ò ní fi ọwọ́ òsì júwèé lé bàbá mi wọ́n sì máa gbé èdè abínibí mi lárugẹ ní gbogbo ọ̀nà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà olórin ẹ̀mí Dr. Lanre Tẹríba Àtòríṣe òun ni ó ti rin ìrìn àjò lọ sí ilẹ̀ Amẹ́ríkà báyìí fún iṣẹ́ tí Olódùmarè tún gbélé e lọ́wọ́ Àtòríṣe ló lo ìtàkùn WhatsApp rẹ̀ láti ṣe ìkéde tó ń ti polongo ọ̀hún bí ó ti fi àwòrán àti àwọn fọ́nrán ọlọ́kanòjọ̀kan sórí ìtàkùn ọ̀hún bí ó ti rìn wọnú ọkọ̀ òfurufú bí ọkọ̀ ọ̀hún ti gbéra àti àwọn agbègbè kọ̀ọ̀kan èyí tí ó wà Àtòríṣe ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ti ń kíwí wípé bẹ́ẹ̀ ti lọ re náà lẹ́bọ̀ re tí òun pẹ̀lú kó ṣàì máa ṣe àmì ńlá sí ọ̀rọ̀ wọn. àjàbalẹ̀ orísun tẹlifíṣàn sọ wípé ọkọ̀ yín kò ní forí sọgi. tí tó fi máa dìgbà míì ta ó máa fi ire àti àánú pàdé lórí ọ̀tún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá lórí tẹlifíṣàn orísun. ẹ má jẹ́ ká gbàgbé wípé nínú gbogbo tá a bá ń ṣe ènìyàn lè gbógun tì ọ́ ṣùgbọ́n ogun tó le tó ní agbára jùlọ ó ní ogun tí o bá gbé síra rẹ nítorí náà nígbàgbọ́ nínú ara rẹ kí o sì rí dájú wípé o jẹ́ olótìtọ́ alákínkanjú àt tó ní sùúrù ènìyàn ó dàbọ̀.